yaani wọ́n bí wọ́n léèrè rẹ̀ wọ́n nígbà wọ́n rí Sayyidina Umar nígbà ọ̀dà àlá nígbà wọ́n fẹ́ bí léèrè wọ́n márọ̀ bùkà àwa là máa béèrè lọ́wọ́ àwọn èèyàn láyé bẹ́ẹ̀ wọ́n ní wọ́n filẹ̀ àwọn pé ìṣe oorun ojú oorun àti kú wọ́n jọra àná akol maut àbúrò kú oorun ó ní oorun nígbà míì ọmọ o gbé lọ ló gbé lọ sójú oorun o oyún gbogbo ìgbà tí wàhálà bá fẹ́ dé subhanallah láhàwọ̀lá wọn kọtẹ ẹ lẹ́bi bá dé lójú oorun náà nítorí sọnù ẹ̀tọ́ wáyé pé pàápàá náà ló ń sọ náà nù bẹ́ẹ̀ náà ni ẹni yapa sí ojú ọ̀nà torí pé gbogbo ògbésí ayé rẹ̀ kò fi tún ìgbàgbọ́ rẹ̀ ṣe ṣìrìkìyàtì ní í ṣe ní ọmọ ṣe má di inú kà kí lẹ̀sìn rẹ tó gbélé ayé ṣe torí wípé ẹ̀sìn rẹ̀ ọ̀dálérí ẹ̀sìn òdodo tọ́lọ́wọ́n bá fi rán jíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam kò ní rí dáhùn mọ́ wa mọ́tò tẹkúlù fi hàn àdàrọ̀jò kí lóorí sọ sí arákùnrin tọ́lọ́wọ́n rán wa yẹn ẹni tí ò dá máa máa sallallahu alayhi wa sallam kò lè jèrè ayé dẹ́kun pé yóò jẹ ló fi jẹ́ wípé yaani <laughs> islam àbí iná ẹni tí ṣe islam iná ni ọwọ́ wọn iná tó ń bá ń bá gẹ̀ ó kò tiẹ̀ ara wa tó ń bá ń jiyàn rẹ̀ ó kò tiẹ̀ torí ọ̀rọ̀ ọlọ́run ọba lòun ta kò òun àtọ̀rọ̀ òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam gbogbo àwọn àrẹ́bí ọlọ́run ọba tó náà ọba rán síwájú mùsùlùmí ni wọ́n wọ́n dẹ̀ tọ́ka sí pé màmá ń bọ̀ sallallahu alaihi wa alihi ọ pàtàkì so àdúrà yìí òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣọlá sọ pé ẹ tọrọ fún ọmọ ẹ̀yà yín tí ń bẹnu sàárè nísìnyí o ìdúró ṣinṣin torí wípé wọ́n ń bi lé fa innahu la'ana yus'al torí wọ́n ń bi léèrè nísìn kí èyàn ó fi dúró lọ́kàn wa dáadáa àdúrà jọ yẹn tìjọ́ àkọ́kọ́ yẹn wọ́n fẹ́ kí ó nípọn nígbà tí wọ́n ń tẹ̀ sínú sàárè ń kì í ṣe pé gbà yẹn nìkan ló mọ subsequently pàápàá jùlọ àwọn òbí méjèèjì èèyàn máa tọrọ fún wọn kì í ṣe àwọn yẹn nìkan àwọn àfẹ́yàn kì í ṣe àwọn afá nìkan àwọn eré kan tó jẹ́ pé a mọ̀ nípa wọn tó jẹ́ pé ni ọmọ Imam Ahmed rahimahumullah rahmatulahi wasa ó ní fún àìmọye ọdún lòun fi máa ń gbọ́ tí bàbá òun bá lọ sí sùjádà tó bá ṣàdúrà tán yóò ṣe àdúrà pé kọ́lọ́hún ọba kó fi orí jìn ìmáàmù Ṣáfi'í rahimahullah rahmatawasa kó tẹ́fà sẹ́fẹ́fẹ́ rẹ̀ kó bu ìkún ọmọ rẹ̀ wá bi léèrè ah, bóò ni ti Ṣáfi'í ṣe jẹ́ ó ní bẹ́ẹ̀ ni nígbà táwọn èèyàn wà nínú òkùnkùn súnà yìí Ṣáfi'í lọ́tàn mọ́lẹ̀ súnà fún wọn so gbogbo àwọn arúgbó kan báyẹn so èèyàn máa ṣàdúrà fún wọn lóru bẹ́ẹ̀ bá ti ń ṣe ìbáàdà ni èèyàn tèèyàn náà máa lékún tó ṣe ọmọ pé ní tó jìṣẹ́ náà sọ̀rọ̀ àṣọ náà sọ ni wípé a fi màlá ọlọ́run ọba fi màláìkà tibi téèyàn bá ti ń ṣàdúrà fọmọ ẹ̀yà rẹ̀ lẹ́yìn rẹ̀ màláìkà yẹn ọmọ ṣe sọ pé àmì àtiwọ́ náà àdúrà téèyàn ṣe fọmọ ẹ̀yà lẹ́yìn rẹ̀ gbígbà ni bíyàn bọ́lọ̀n bá ti ń gbà àdúrà tìyẹn náà ọlọ́run máa gba tìyẹn náà ọlọ́run máa gbàdúrà gbogbo wa so kì í ṣe wípé ìjọ mẹ́ta péré ni rárá rárá títí títí títí èèyàn ọmọ fi ṣe bàdà lọ́dún kó èèyàn tó kú àdéhùntẹ́yàn fẹ́ràn àdéhùntẹ́yàn ọmọ tó jẹ́ pé èèyàn gbúrò rẹ̀ ní ti dáadáa téèyàn dẹ̀ jàǹfààní látara ẹ̀kọ́ kan tàbí kejì látọ̀dọ̀ rẹ̀ èèyàn ṣàdúrà fún àmì àti ìdí tó jẹ́ kí n kọ́kọ́ béèrè pẹ̀lú ni ọ̀rọ̀ kan tó máa ń sọ wípé tí òkú bá ti kú iṣẹ́ olóore ti dé òpin àfi níbi nǹkan mẹ́ta ọmọ tó fi sílẹ̀ láyé tó ń ṣàdúrà fún àti iṣẹ́ tó ṣe sílẹ̀ tó jẹ́ sọ́dákọ̀ àti ìmọ̀ tó fi sílẹ̀ wípé ajá wípé tó bá pé ṣé tó bá ti yàtọ̀ sí mẹ́tẹ̀ẹ̀ta yìí tó yẹ pé kì í ṣe ọmọ bọ́yẹ́ nìkan wà. kì í ṣe ìtọ́ba yàtọ̀ sí mẹ́tẹ̀ẹ̀ta nìkan omi ìtàn wà tí ó tún yàn ok tó yẹ ẹnìkan wà tó yẹ pé mi ò mi ò kí n ṣe ọmọ rẹ̀ mi ò jẹ nínú ìmọ̀ ẹ̀ ṣùgbọ́n mùsùlùmí ni wípé ṣe lẹ́yìn àdúrà tí ànábì sallallahu alaihi wasallam ní tá bá fẹ́ tọrọ àforíjì fún mùsùlùmí ká kó wọn papọ̀ pé kọ́lọ̀ àforíjì gbogbo mùsùlùmí pé ṣé a lè dá ẹnìkan yọ sọ́tọ̀. a lè dá yọ sọ́tọ̀. ẹlẹ́ẹ̀kejì ni pé ṣé èèyàn lè rí ojú ìyá ìyàwó èèyàn ìyá ìyàwó yẹn tó wà lò nìkọ́ọ̀bù ṣé ìyá ìyàwó yẹn maharim lèyàn jẹ́ fún torí pé kí ni èyàn ò tó bá ti jẹ́ pé obìnrin tó jẹ́ ìyàwó èyàn yẹn o èyàn ti wọlé tọ̀ o ò lè fẹ́ ya rẹ̀ mọ́ abadan tó bá jẹ́ pé wọ́n kàn ṣe ṣe akdu ni o ò tí ì wọlé tọ̀ o ò lè rojú ẹ̀ ṣùgbọ́n o ti wọ́n ṣe akdu o ti wọlé tọ̀ báyìí o o lè rojú ẹ̀ o lè fẹ́ mánu forever ẹni tó o lè fẹ́ o lè rojú ẹ̀. ẹlẹ́kẹta ah. o ní pé lórí ọ̀rọ̀ kóbìnrin máa travel pẹ̀lú mahram pé kí ni ìdájọ́ ẹ̀sìn ní ilé ọ̀ràn yẹn ni toró ní ẹni obìnrin tó bá gbọ́ lọ́hùn ọba gbọ́ àtijọ́ gbẹ̀yìn kọ́ máa rìnrìn àjò láì jẹ́ pé pẹ̀lú mahram rẹ̀ ọ̀ràn yẹn ni à ń tẹ̀mọ́lẹ̀ but ọ̀ràn yẹn ni ó yẹ ká máa mọ̀ pé ẹ̀ṣẹ̀ là ń dá. asalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. jazakumullahu khairan sheikh. kọ́ńtà fún jazakumullahu khairan. ìbéèrè mi aláǹkọ́ ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ ń pé ọmọ ìyá kan bímọ. ọlọ́run wá gbé àdánwò kékeré bá pé ọ̀rọ̀ owó. àmọ́ ó ní nǹkan tó yẹ pé business tó ń invest lórí ìgbà tó máa sanwó hospital bill ó ní pé fifty thousand naira pé ilé òun lè avoid afford láti sọ pé òun fẹ́ fi ṣe àkíkọ̀. ló ṣẹ́kù. ló ṣẹ́kù tóun lè afford tóun bá consider business for. kí ló máa máa jẹ àtìyá rẹ̀ lẹ́yìn yẹn. ó ní tóun bá nǹkan tóun lè afford pé tóun lè yọ jáde lára pé sọ́ra business òun máa ṣe continue láti máa run ọ̀hìn ntẹ́mi tí a sọ ni pé ntí ìyá àtọmọ máa jẹ lẹ́yìn ìbímọ nǹkan. ìyẹn wà àmọ́ bísínẹ́sì ó sọ pé tóun máa yọ fifty thousand business kan ó sì lè máa continue láti máa run. pé àmọ́ fifty thousand yẹn òun kó lè ká òun tóun wá pé ah, ẹlẹ́rìí lòun òun pé òun jẹ́ tó tóun bá ní fifty thousand òun fẹ́ fi ṣe àkíkọ̀ lówó kékeré bẹ́ẹ̀ kò ní í pé ṣé òun lè sùn sìgbà tó yẹ pé anytime tó ń bá ráyè láti sọ pé tó bá tó yẹn bá sọ dáadáa. kó ṣe ní kẹ́jẹ́ bú bọ́lọ́run bàbá ṣe fààyè gbá nísìn náà bóyá ń jọ míì ọlọ́run ó tún sínà míì tó yẹ pé yóò wá ṣe ó lè má jẹ́ pé ètí owó má míì ni ó bì tọ́lọ́run ó gbẹ̀yìn wá bí ọ̀rọ̀ wòlíì mọ̀nà ni àwọn wòlíì àìmọ̀ wa afẹ́ àwò ká má retí wípé ó dìgbà bá pa gbogbo ìlú jọ bó bá ṣe yí péyàn mẹ́wàá la lè kó lẹ́nu jọ fún wòlímọ̀ ká tètè sí ká rẹ̀ kó abimọ ok bó ṣe gbà ní ìsìn fifty thousand naira nìkan la ní ẹni tá a bá pè kọ́ mọ́ wá o ẹni tá a bá pè kọ́ mọ́ wá wọ́n dẹ̀ pé bóyá àwọn àfáà rẹ̀ àwọn tó rò pé yes àwọn ẹni rere lè bóyá pé bíi mẹ́wàá oníkan àwọn lè méyàn méjì oúnjẹ tó wà nílẹ̀ oúnjẹ èèyàn ogún ni. èyí náà ti tó mi ṣùgbọ́n tó wá lantí ò nípa lórí rẹ̀ bá rẹ̀ lọ́rùn ni ó jẹ fún ẹ̀ tẹ́lẹ̀ hmm. náà ẹ̀dá nǹkan kan tí mo fẹ́ kọ́ ọmọ ni pé àgbàrá òjò kò pòun ò níléwó enílé ni gbà fún wọ́n ló dùn mo ṣe fẹ́ ni masala ọ̀kan nínú àwọn ọmọ àyà wọ́n ṣe wá sí báǹkì fún ó gbọ́yé ó gbọ́yé ìyàwó rẹ̀ bá dúró lé lórí ó resign lónìí ni bàbá ẹgbọ́n tí ń sọ mọ́ ní bí mọ́nì rẹ̀ bá ṣe gbé sí ìyàwó ní èmi ò ṣe wá sí ìkún lọ́wọ́ lórí dáadáa mọ́ ní tó bá resign tí wàhálà bá dé nísìn ìwọ gan lọ́kọ̀ọ́kọ́ dá wàhálà lẹ̀ so ìmọ̀ ni tẹ̀ yìí òjijì ni bó lè ṣe wá lójijì òun bẹ́ẹ̀ náà ní máa gbẹ ní wọ́n gbẹ lójijì nísìn ó ti gbọ́ yé òun wa ń fojú ọ̀nà bóun ó ṣe jáfílẹ̀ bí imáni rẹ̀ ṣe bá tó bá ṣe ibi tẹ́lẹ̀rù jẹ́ àkè kọ́mọ́dé yìí pé ń bọ̀ bá ṣe gbùrù nísìn tó bá di wàhálà tán á rẹ pé àdèmọ̀ ah, yìí pé ó lè sọ pé fatuwa sheik ló ní ìṣe fatuwa fẹ́ẹ́ so ọkùnrin ni ó dùn ó. ni ó dùn ó ìmáàmù ni ìmáàmù ni o ni o dùn ni ó azmu òun ó gbọ́dọ̀ dáadáa tí ó ní dáadáa tí ó ní déédéé pé agídí lórí aburú rárá lórí dáadáa ìyẹn ni báyìí lọ bí mo ti fẹ́ mọ̀ ni tọ́lọ́mọba mi a máa tẹ̀síwájú bọ́lọ̀ ṣe mélé ìwà nù bẹ́ẹ̀ ṣe súnámì gbà mí yọ ipá ló fi rẹ́ ẹran kan pa ń gbọ́ wá dìgbà mísì rẹ̀ ó tún pa màálù kù so bó ṣe mú wá nìyẹn so kéèyàn ṣe bọ́lọ́hàn ọ̀rọ̀ bá ṣe tó ń gbà òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam nínú àwọn wọláyìn tó ṣe fáwọn ìyàwó rẹ̀ omi dàbínù ni wọ́n fi ṣe wòlímọ̀ wọ́n jẹ́ dàbínù ni olúkálukú dẹ̀ túká wọ́n dẹ̀ mú ṣe míì wọ́n pa ẹran so bó ṣe wá nù. na wa alaikum salaam. bẹ́ẹ̀ni àsìkò míì tí èèyàn bá wá ní tó bá ti twenty one days yẹn bá ti kọjá any other time tó bá tíyàn bá ní tọrọ yàn lọ́rùn kéèyèsí. now ìbejì back something. bídíà mùsùlùmí yìí ṣe kìí sojú ọ̀nà wa. náà lọ́lọ́ fọ́. náà náà ó ti parí ó ti parí. <laughs> Eh, Sheikh ka yi hausan zai fi maka sauki zai yi da yarbe shi ake ka yi ya sheik eh. oh, eh, ọmọ ìyá kan tó ṣe pé ó ń ṣe islam dáadáa nígbà tó wá yá àdánwò kan wá débá nígbà tó àdánwò yìí débá ó wá ń sọ pé ìyàwó ni sábàbí àdánwò tó dé bá òun so nígbà tó wá yá òun pẹ̀lú ìyàwó yìí wọ́n ní problem and ó dẹ̀ jẹ́yàn tó ṣe pé ó súnmọ́ èèyàn létà èèyàn wá rí mọ́ ọjọ́ kan ó wá pe èèyàn tó jẹ́ bí ọ̀rẹ́ despite the fact pé ọ̀rẹ́ rẹ̀ yẹn ó ní àwọn ẹ̀kọ́ tó ṣe fún nípa pé mébi òfun ní ikọ̀ òfun ní ikọ̀ pé kó ṣe ikọ̀ fún ìyàn tòun kan tó dẹ̀ lọ pẹ̀lú kínní yẹn so nígbà tó wá pè é lórí fóònù ló wá lọ pé situation tóun wà ní tóun wà ní ìyẹn wá lọ yọjú sí hmm. nígbà tí ìyẹn wá lọ yọjú sí ìyẹn wá rí i pé òun pẹ̀lú obìnrin kan ló wájọ ń wà ó wá bi léèrè. tí wọn tí wọn ní kò sí yìgì lórí rẹ. yóò wá ìyẹn wá bi léèrè pé ah ah ìyàwó rẹ̀ tẹ́lẹ̀ ń kọ́ wá ṣàlàyé ah. eléyìí ń kọ́ because ipò tíyàn rí onítòrò ìyàwó yẹn ah. kò dá rárá kò tó ẹjọ́ ọmọbìnrin mùsùlùmí rárá ìyẹn wá bi léèrè ọ̀rẹ́ rẹ̀ wá bi léèrè pé eléyìí ń kọ́ wà ní ah, lágbájá báyìí ah ẹ̀yin tẹ́ gbọ́ islam yìí tó báyìí báwo ni ọ̀rọ̀ yìí ṣe wá dà pé wọ́n wá ní àǹfààní kan. tó wá sọ pé bàbá yìí ni sábàbí tòun tó gbé gbé yìí mo wò pé mo onítọ̀ yẹn wò ó pé ah, ah, báwo ni ti bàbá yìí ṣe jẹ́ mo fẹ́ rí bàbá yìí nígbà tí wọ́n á lọ tí wọ́n á yọ lọ sọ́dọ̀ bàbá yẹn because bàbá yẹn gbé níbì àwọn náà bàbá yẹn ló wá fún wọn níbì táwọn náà wá ń gbé wọ́n á yọ sálámà Eh, ẹ má bínú sà ọmọ ìyá mi yìí ló rí pẹ̀lú obìnrin kan obìnrin tí mo rẹ̀ rí pẹ̀lú ẹ̀ yìí kì í ṣe obìnrin tí ó yẹ kó wà pẹ̀lú ẹ̀ bàbá yẹn wá ní bẹ́ẹ̀ ni lóòótọ́ àwọn ti ṣàlàyé fún pé bọ̀ kó sì máa wà pẹ̀lú ẹ̀ pending the time but àwọn ti rí pé kì í ṣe ìyàwó tó yẹ kó fẹ́ onítọ̀ yẹn wá béèrè pé ah, kì í ṣe obìnrin tó yẹ bàbá yẹn wá ní pé ẹ sí ìtúnṣe pé láti ibi tí wọ́n fi yọ wá wọ́n ti yọ ọ́ ń gbé kí wọ́n tún wá sọ́dọ̀ tòun lòun wá ní pé kí wọ́n sì yọ ọmọ wa ní kúkúrú ó ti fún ọmọbìnrin yẹn lóyún then later on ọ̀rẹ́ rẹ̀ yẹn inú rẹ̀ ò dùn ó ṣáà lọ. ìyàwó ta kọ́kọ́ ń kọ́ bó ló ṣe yà. ó ti kọ́lẹ̀. ó kọ ní kọ́ islam ọkọ̀ àbí ó pátì. ẹ ẹ bí mo ṣe bí léèrè ó lóun ti kọ́ lẹ̀ but ikọ̀ tó wá ṣẹlẹ̀ ni pé létà tí yàn wá padà wá bí léèrè ó ní pé bàbá yẹn sọ pé kọ́ ọmọbìnrin yẹn kó máa lọ lẹ́yìn tó ti fún lóyún mo á sọ fún pé yìí kò bá ètò mu kí ni yẹn wá ń jẹ́ tó yẹ pé ó ń dàyàn láàmú ó ń pé ah ìkíní yìí aburú tó tóbi ni. òun kẹ̀rẹ́ ló ti gbé gbogbo ọkọ̀ lé bàbá yẹn lórí to the essence pé ibi tí wọ́n ń gbé yẹn àwọn ni àwọn èèyàn mọ̀ láàfáà ládùúgbò ń bẹ̀ yẹn tí wọ́n máa ń pèsè fáwọn èèyàn káàkiri ta ni àáfàá yẹn àbí ẹni tó fún yàn ẹni tó fún yàn àti bàbá yẹn. subhanallah àlùfáà ni wọn ò yẹ so in essence èèyàn tó wá jẹ́ bí ọ̀rẹ́ rẹ̀ yẹn kí nìyẹn dà láàmú assistance wo lẹ́rù pé èèyàn lè ṣe fún un ó ṣì ẹsẹ̀ gbé ó ti ṣìnà ẹni tó bá dẹ̀ ṣìnà ó sọnù n tó fi ṣìnà ni wípé àkọ́kọ́ náà ó ń wò wípé bóyá obìnrin kan ní ó fa sábàbí tí aburú fi ṣẹlẹ̀ sùn àgbọ́yé rẹ̀ ló gun ibi tí àgbọ́yé ti gun ibi tí sábàbí orí burúkú tó bá nìyẹn àfi kó kó tírèsì stẹ́ẹ̀pù rẹ̀ padà kó tún àárín rẹ̀ àtọ́nà ọba ṣe. kọ́pọ̀ òfin ọlọ́wọ̀n ọba mọ́ ìwọ ọlọ́run ọba mọ́ ah, ọbẹ̀ tán nǹkan tí ń bẹ láàrin wa tiẹ̀ ni pé ẹrú rẹ̀ ni wà wò lọ́ba wa òfin rẹ̀ la gbọ́dọ̀ tẹ̀lé ó korò ó dùn òfin rẹ̀ la àwa lè máa wò kó korò bọ̀t àtúbọ̀tán rẹ̀ fún wa kò dẹ̀ sí kèé ṣe tí ó bá kọ́ máa wò wípé àdánwò lè ṣẹlẹ̀ sùn kò sẹ́ńtà àdánwò lè ṣẹlẹ̀ sí anabi ayub sallallahu alaihi nabi na wàhálẹ ó ti wọ age eighty àtọmọ àtìyàwó àti gbogbo ntóni ló lọ àlàáfíà gan lọ ara bẹ̀rẹ̀ sí jábútẹ́ ṣùgbọ́n èèyàn ò ní kí ó fi tọba adẹ́dàálẹ̀ ó ìdúró lórí kíni lórí tawhid lórí sunna lórí kẹrì kò jẹ́ kí àdánwò yìí kó mi òun Allah subhanahu wa ta'ala wọn fi ń ṣàkàrò fún ọ ó ní àmà asibtum an tadkhulu al-janna walamma ya'tikum mathalu alladhina khalu min qablikum ó ní massatuhum al-ba'sa wad-dharra wa zulzilu hatta yaqula ar-rasulu walladhina amanu ma'ahu mata nasrullah ala inna nasrullahi qarib ẹ rò wípé a fi ilẹ̀ lórí pé ẹ sọ pé gbọ́ lọ́wọ́n ọba gbọ́ àdánwò tó mi àwọn ẹni re síwájú kò ní ṣẹlẹ̀ sẹ́yìn náà ni ọlọ́wọ́n ọba ni a mì wọ́n wò a gbò wọ́n jìgìjìgì a kò nira bá wọn débi wípé ànẹ́bì tá a rán sí wọn àtàwọn olùgbàgbọ́ òdodo pẹ̀lú rẹ̀ wọ́n ń béèrè wípé ìgbà wo ni àrànṣe ọlọ́run ọba wọn wà dé báyìí o ọlọ́run ọba ní ẹ tẹ́tí sí kẹ́ ẹ gbọ́ o tẹ́ ẹ bá dúró déédéé wà ìtọ́sìrò wà tọ́tọ̀kù tẹ́ ẹ bá ní sùúrù tẹ́ ẹ wá ń páyọ̀ ọlọ́run ọba àmì wò tẹ́ ẹ tó ń kàn yìí ìdẹ̀kùn ó ti súnmọ́ tòsí ló fi jẹ́ pé gbogbo ìgbà e, àwọn ìtàn tọ́lọ́run bá ń fún wa nínú Kùránì yẹn kìí sàlọ́ kìí sàpà kìí ṣe ọ̀rọ̀ ìjàpá ti kọ̀ọ̀kan yẹn níbo tí wọ́n fẹ́ ká kẹ́kọ̀ọ́ lára rẹ̀ ni ànábi ayé sallallahu alaihi wa sallam ó dúró déédé ńgbà tó dúró déédé Allah wa kí ló sọ fún un ó ní adá padà fún gbogbo ohun tó ti pàdánù yẹn adá padà fún kìí ṣèyún nìkan ó ní wa mithluhu máa àti ìlọ́po rẹ̀ àtúnfi kún fún kí lọ́lọ́wọ́ bá sọ ó ní wa kadhalika najzil muhsinin bẹ́ẹ̀ là á ṣe máa san àwọn al-muhsinin àwọn tí wọ́n máa ń ṣe dáadáa tí wọ́n ń jẹ́ kí gbogbo ògbà ibi táwọn bá wà wọ́n jẹ́ kẹ́rì ọkàn já wọn wípé ọlọ́run bá wà ó ọ̀kan ṣoṣo ni ó ọmọ ń rò ọgbọ́n táwọn sórí ń ń ṣe nítorí náà wọn ò jẹ́ kí àmìwò kan kọ́ wá yẹsẹ̀ àwọn kúrò lórí òdodo kéèyàn ládánwò súnà ọlọ́run ọba ni béèyàn bá ṣe gbẹ́sìn yìí sí bẹ́ẹ̀ ládánwò rẹ̀ ó sì pọ̀ sí so gbọ́ ni so ó ti kà ó ti gbọ́ ọ̀ya tún gbà yìí ó tún ti kà ní ó tún ti gbọ́ òkè tún gbà yìí náà bó ṣe ń ṣe nù ńgbà tí èèyàn bá wá páàsì rẹ̀ ni ó jẹ́ oyegi èyí lọ́lọ́run ọbọ̀ wà fún ní àpọ́nlé ń bí àti gbangba ajọ́ òbí ìdàlùkíyàmù kìí ṣe tuntun kẹ́ni ọlọ́run ọba má rí jẹ kìí ṣe tuntun kẹ́ni ọlọ́run ọba kó lose business kìí ṣe tuntun kádàwó oríṣiríṣi mùsíbà oríṣiríṣi kọ́ bẹ́ni ọlọ́run ọba àwọn gan ọlọ́run ọba máa ń fi ń dánwò ojú láti fi wọ́n jẹ́rìí lé àwọn èèyàn lórí so ó ẹ pè padà ni ẹ ṣe wá àsìkò ẹ ṣe wá àsìkò kó tètè kó túbà kó ṣọ̀pọ̀lọpọ̀ istikfar kó wá padà sójú ọ̀nà. Allah subhanahu wa ta'ala tó mú àdánwò wá bá èyí tó pọ̀ jù yẹn lọ tó ní tẹ́lẹ̀ lọ ọbẹ̀ lọ́dọ̀ ọba rẹ̀ dà lọ́dẹ̀ dà padà fún ní ti dáadáa ẹ wọ́n yinú ẹ súnmọ́ ẹ fà mára ẹ ṣe wá sí dáadáa fún ẹ fà kúrò nínú àárín káàrin tó bá wà kó fi jẹ́ pé ó gbọ́rọ̀ ọlọ́run ọba yìí kọ́lọ́run ọba mọ́sà tó gbogbo àsọ̀nà naam lọ́dọ̀ àwọn ìyá wa lóbìnrin uh, wọ́n send question wípé ṣé lódodo ni wípé tí èèyàn bá jáde láyé tí wọ́n bá fẹ́ dì í ní aṣọ wípé ọkùnrin kan tó rẹwà ó máa wá bá àti wípé nínú sàárè bákan náà wípé ọkùnrin yìí yóò wá máa ṣìpẹ̀ fún un nínú sàárè nítorí pé ẹnìyẹn ní Quran tí ọmọ ń kà ní ilé ayé wọ́n ṣe bèrè ẹ̀ náà ni. hadith wá wípé gbogbo àwọn aṣẹ́ rẹ̀ tí kì í ṣe yóò jẹ́ aládùúró tì fún yàn téèyàn bá wà nù sàárè ní Quran o láwẹ̀ téèyàn ń gbà níhun téèyàn ń kí hadith wá bẹ̀ wípé àti zakat téèyàn ń ṣe tí gbogbo ojúpọ̀nà tí ìyá bá fi fẹ́ tọ́ síyàn àwọn aṣẹ́ rẹ̀ wọ́n wọ́n dúró tì láti bá a fi kọ́dì débi pé òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam sọ yìí pé kan ó nínú Quran eh, ọgbọ̀n àyà ló wà nù rẹ̀ ẹnikẹ́ni tí ń kà láyé súrà yìí ó ṣìpẹ̀ fún nínú sàárè títí títí tí wọ́n fi mú ẹni tó ń ka yẹn wọ àlìjẹ́nà tí ò fi ní jẹ̀yà onísúra yẹn onísúratul Mulk so tabaraka alladhi bi yadihi al-mulku wa huwa ala kulli shay'in qadir so àwọn àhèrè wà bẹ́ẹ̀ àwọn àhèrè wà bẹ́ẹ̀. ayo jazakumullahu khairan àbẹ̀rẹ̀ kejì wọ́n ní ọkọ àtaya tí wọ́n bára wọn ṣeré tó ṣe wípé wọn ò ṣe dòkóòlù ọkọ ò ṣe dòkóòlù pẹ̀lú ìyàwó rẹ̀ ṣùgbọ́n inzali ṣẹlẹ̀ látọ̀dọ̀ àwọn méjèèjì ah. wọ́n ní ṣé nǹkan kan wà tí ó ṣe tàhárìmù irú ṣe sí báyìí. tó ṣe tàhárìmù rẹ̀ kò sí tó ṣe tàhárìmù rẹ̀ ṣé wọ́n ló ní nǹkan rẹ̀ gbogbo wa ṣe òkó ṣe kódà tí obìnrin yẹn bá wà nínú nǹkan oṣù tí wọ́n bára wọn ṣeré tí inzali fi ṣẹlẹ̀ obìnrin yẹn ó wẹ̀ bọ́kọ̀ ó ṣe wẹ̀ òun náà wẹ̀ torí ó ti ní exam nínú nǹkan oṣù yóò wọ èèyàn lọ́tọ̀ kò dìgbà tí nǹkan oṣù yẹn bá tán o bó ṣe ṣe exam yẹn bó ti ṣe yóò lọ wẹ̀ wọ́n mọ̀ tí ń jẹ́ exam ó dàmíra ó dàmíra exam ó dàmíra jọba kan àǹtà. naam <laughs> mo rò pé. naam Jaafar. السلام عليكم وعليكم السلام ورحمة الله وبركاته نعم. يفلكم أتكلم بالإنجليزية أيوب أيوب نعم um, I have there's an ayah of the Quran نعم and an hadith I want to have a sound understanding of نعم الله سبحانه وتعالى ta'ala says إن يكون فقراء يغنيهم الله <laughs> يفضل then in the hadith the Prophet صلى الله عليه وسلم said ثلاثة um, لا ليس ذلك لا نعم. um, uh, من استطاع إليكم لا يا معشر الشباب نعم من استطاع منكم الباء فليتزوج نعم وإن لم يستطع فعليه بالصوم نعم نعم Now, please, how do you understand this How do we explain it? From the, the Salaf, what's the, their understanding on this ayah and the... the they, are, they are the same thing. They are explaining themselves. On my question, sorry, yeah. is that if one who is actually poor, yes. he get married, yes. do we wait until when the person actually is wealthy before he gets married? Not poor, not wealthy. Who has sufficient to feed himself and her. No. Sufficient to feed himself and her and uh, to accommodate her so as not to put us, himself in, in, in disgrace. You know, because when they are now in a situation whereby they have to beg for everything, you know, it will subject them to disgrace. Allah subhanahu wa ta'ala doesn't want that for a Muslim. Most especially in this type of our society, when we don't have a uh, fund Otherwise, it is the responsibility of the Ummah. We should have fund to take care of the poor. Even those who don't have enough to marry, it is the responsibility of the Hukuma to give them sufficient to get married. Because if you don't do that, you will be encouraging promiscuity and iniquity in the society. And the consequences of these vices in the society is always very severe for the progress of the society itself. But we are now in a very serious situation, a sorry situation whereby that is never been taken care of. Inshallah, Al-Karim Allah will take care of his and their community very soon. When we have sound and uh, functional zakat fund, inshallah there is a, a, a uh, an effort towards that, such that those who are serious with their deen, but due to one reason, financial situation, they could not marry, to assist them. Uh, uh, إن يكونوا They should not get involved in iniquities. They should beg Almighty Allah for assistance. Allah subhanahu wa ta'ala will assist them out of his, uh, out of his uh, bounty. That is why the Prophet said three categories of people. Allah has made it a duty upon himself to assist them. One who is in jihad and uh, a a slave who is toiling to pay himself or herself freedom, and one who gets married in order to protect and preserve his chastity. Allah has made it a duty that he will assist. If anyone is in a chaste Muslim who feels that no, the situation in which he has found himself now is that he just has to get married. If you prays to Almighty Allah subhanahu wa ta'ala and uh, get married depending on Allah with intention of pro protecting his or her chastity, inshallah Allah will provide. I, I can give instances on this. One of my uncles is now around 70 years of age. Uh, around 40, around so, 40 years ago, uh, he wanted to travel out of the country to go and study in either Egypt or Mamlakta or Abita Saudiya. Uh, things, was, things were very difficult. He went to one of his uh, teachers. Uh, the teacher is a good Sunni teacher. The teacher asked him first, are you married? <sighs> He was flabbergasted. What is the relationship between uh, what I'm seeking for and what the teacher is telling me. The teacher was the assistant. Are you married? He said, no, sir. Check. said, go and marry. Get married. Uh, I remember he ran to my mother and said, Auntie, I want to get married. Huh? Ah, my mother said, that is very important. You just have to get married. They find a way of uh, getting, you know, him, a lady, you know, talk to the family of the lady and all that. Immediately they did the act, he got admission to Saudi Arabia. One Wallahi, he got admission to Saudi Arabia. And when he came back from Saudi Arabia after his studies, he came again to the teacher that, Wallahi, I'm looking for a job. I have not got a job. He said, go and marry. He said, ah? you know, he, he, my uncle told he, his sister, that is my mother, that ah, then my mother asked, but are you, do you feel you don't need another? He said, well, I, I do. But, you know, my mother said, okay, Allah will provided it in the first instance, we do it again. He got married and got a job that very month. Wallahi. Because these are, you know, uh, the perception, the way we view things may not be the correct way sometimes. You know, the alim was the alim Bani. You know, he knew, he said, you know, <laughs> when you do this thing for the sake of Allah, it is the duty of Allah. Allah says it is his duty. And the Prophet ﷺ says it's the duty of Allah. And, <laughs> uh, you know, many of us did that. We try that and Allah granted us all the provision. That is it. I, want to. I have a last question. <laughs> Okay. A person, an individual who had, who had a child in the past. Okay. But did not perform the aqiqah. Now. Now he wants to do that. Now. How, how should he go about that? Just how he, just slaughter and call people to eat. Just normal. Jazakumullah. And now. Ibrahim? Yes, sir. Now. Salam alaikum. my question is that eh, ṣé ẹni tí ó kú nísìn. na tó wá wọnú sáré kọ́lá má ti pa á nísìn. àmì sá ẹni tó kú tó wá wọnú sáré tí ó gbọ́ lárúbáwá àwọn àwọn màláìkà yẹn màláìkà mi jiyàn yóò máa béèrè question. yóò gbélé wọn máa wọlé yóò gbélé wọn yóò gbélé wọn yóò gbélé. That's that. And then my other question is that. <laughs> my other question is that. <laughs> aláwọ̀ fún lédè gbọ́ Another question is that uh, the process we are told to uh, observe the zakat thing. Now, someone like Obasanjo who is so rich that. No, don't quote Obasanjo. Okay, I'm not a Muslim. Okay, let me say, like, like Adibini, like okay, Buhari or someone. Okay. If you, you see, my if we actually pay the zakat the way it should be paid, there will be there two things are sacrosanct to the wealth of the Muslims: jihad and zakat. Let's leave the issue of jihad till another day, inshallah. But the issue of zakat, I know of it. When we were talking of zakat in the country, we talked to some brothers, and a group of brothers approached someone I said, Zakat. This is the injunctions. These are the injunctions of Allah on it. He said, okay, tell me how it should be done. Then he was told. Everything was explained to him. He said, he was the one who went to do the calculation himself. And he shook his head. Do you know what he said? He said, this is, is not for me to buy another sheep. And he didn't, he didn't pay the zakat calamities befell him after that, he, he will have it. We leave the rest to Allah subhanahu wa ta'ala. This is the problem. You find some of the brothers, you know, after death, when the, when the miraf, the inheritance was being shared, yeah, I think he has two or three wives, yes. Each of the children had 35 billion. There was his real amount. And I've never had him paying zakat. That was the first question some of the brother raised, but he wasn't paying zakat. Some people said, no, let's give him maybe he was paying. Ah, <laughs> how do you pay such such amount of money secretly? You know, this is it. This is the problem we find in the in the in the ummah. It's a big problem. I remember about uh, 12 or 15 years ago, when we tried to check what is likely the zakat we can realize between Lagos Ibadan axis. We made a conservative estimate of 6 billion. 6 billion. Conservative estimate, 6 billion. Is that not enough to do the budgeting of the Muslims in Lagos Ibadan axis? It is more than enough. Definitely by now it will be more than that. You know, this is the problem we find ourselves. Um, another question is that someone someone told me that uh, it's not good to like maybe to build um, to have a, a burial ground or something. To buy have. So as in to bury a grave. Yes, in, in the house. Of the mosque. No, it's not even okay to bury it in the house. It should be in the burial ground. Because there's a particular mosque where we used to live before that uh, we used to pray there. there's this mosque uh, this grave in front yeah. of it, mm. and they used to pray there. They say maybe the prayers will not be accepted or something like that. It's better for the the the the the, the dead to be exhumed and buried in the burial ground. And Alhamdulillah, it was done to by some brothers in uh, Barua side. You know, because he got the understanding that you don't bury your dead in the homes so he, he has exhumed his father and they have taken him to the to the cemetery for burial. That is the best thing. If that is not possible because of the understanding, you fence the grave off such that it will not be part of the masjid. How about a blind man or something praying as in acting as a, an imam? Yes, it's permissible. If it's, permissible. more knowledge, if it's very learned, it's, it's permissible. Okay. Thank Ibn Umar Maktoum was a blind person. Thank you, sir. Rahimah. Radallahu anhu. سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك اللهم صل على محمد وعلى ال بيته وازواجه وذريته كما صليت على ال ابراهيم انك حميد مجيد وبارك على محمد وعلى ال بيته وازواجه وذريته كما باركت على ابراهيم انك حميد السلام عليكم ورحمه الله السلام ورحمه الله